jẹ́rìí wọ́n mọ́ mi ah. mi ò mọ̀ pẹ̀ tó kọ́ fún wọn fẹ́ wọ́n mi gbé ọmọ àlè wá sínú ilé àwọn. máa wo bí sà. ẹni bá wo títí. mi láìpẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹbí ẹni bá wo títí. àti máa fà tọ́ pàtí lẹ́jẹ̀ o. gọ̀ má sọ fún sẹ́fẹ̀tà pé o gọ̀ ah! ìwọ ló ṣe ń fira gbọ́ ọkùnrin. ó extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni ẹ ń sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. ẹ máa rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹ pé it's létà. o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tí yín kan ni. tí yín ni ó kàn tí lẹ́yìn ni ó kàn ẹlẹ́nu òṣì. àmínà. ó lè fẹ́ fẹ́ ní kẹsàn-án fún ọmọ ẹ̀ta àbẹ́yẹ̀ lẹ fẹ́. Ah. mẹ́tẹ̀ẹ̀ta náà kò ṣé torí pé àwọn náà bí mi ń sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́ dẹ̀ má dà kọ́ dẹ̀ gé. ẹ ẹ gbowó tọ́lẹ̀ ilé ìgbà yẹn ṣe ẹ yọ fọkàn mọ́lẹ̀ pọ̀ ẹ yàn ẹ yọ fọ́fọ́ fifty ẹ fún mi fifty àwọn gbọ́ kàdé nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rè ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà She must leave this house. lọ báyìí time to lọ díẹ̀ Come on, mi can make breakfast wa. what. oh baby, you know you don't have to do this. please allow me. you know that's our usual routine during the weekend weekdays wọ́n ló máa ń dáná wọ́n but when it is weekend allow me you should be used to it now hmm? let me spoil you. I love you more. <laughs> Yeah, Joe, Joe, Joe. What ṣàtẹ̀ jẹ́ kí n lọ fọnu. No, no, no. Listen, brush the ni wọ́n sọ wọ́n ní fọnu kó tó jẹun. That's your theory. Ah, ó bá yí mi kí You know what? We're going out. Nobody bá to take me out. Where are we going again? Surprise! I won't spill. Nobody be débẹ̀ wá So please do enjoy your meal. Ṣé kí ṣáré ṣe dishes here. Okay, you're so full of surprises. Mm-hmm. Anything for my baby. Thank you. All right, baby. Enjoy. náà mo kàn ní issue pẹ̀lú ọ̀pọ̀ tí wọ́n ń support mi as a matter of fact bí a lórí pé o like tó pupa ṣá I tell you for fact ṣègbó tún ti bẹ̀rẹ̀ ó ò fẹ́ lọ gbé tó lè gbé yín bíbá tó di pọ́n dìde ó dà báyọ̀ máa sọ pé mo burú ìbùkún náà máa ń rí o. Okay. Okay o. Um, ah, ká máa wò kọ́ mi fún mi kó Okay. Ó dáa o, Yeah, babes. So, what have I missed? Ṣé o ti miss ni? Ah. What? Àdàbẹ̀ ń pògèdè bí pẹ́yẹlé mi ò gbọ́. Mo kúkú gbọ́, títìrì ló ń tiri. Wait. <laughs> What's this about? Is this about a call? Huh? What's up with you, darling? Tó bá me, mi lẹ́ẹ̀kan you know what I can do. Don't even dálì me. Wait, wait, okay. Fọlábí ló pè mí. Now the reason tí mo ṣe kúrò níbí receive coin ni pé mi ò fẹ́ kí Sound TV yẹn kó máa wọnú phone call because tó bá gbóhùn tv ẹ a máa wò pé kí o mi ò ṣiṣẹ́ òun mo fi ṣe òun lẹ̀ mo wá tv that's the hmm. reason i actually left this place. Mm. yes. funny enough mi ìbéèrè question lọ́wọ́ ẹ̀ aláròye àgbáyé. Ah. mi ìbéèrè question náà. here you come again but you know i know you know hmm? i know you nígbà tó ṣe pé àná lèmi àti ẹ̀ ṣẹ̀fẹ̀ra wọn mo mọ̀ i know your smile i know what your laughter means i know what your body language means ó sọ bèbí ẹ kí ló ṣe ẹ. lẹ́yìn ọkùnrin ṣe máa ń ṣe báwo la ṣe ń ṣe. ẹ máa máa bóbó ẹ máa máa ṣe gbogbo ẹ bó mo dẹ̀ ṣe wà ọlọ́run ló máa jà fún mi ọlọ́run ló máa jà fún mi ó cheat mi wọ orí mi yé ja hmm, ja ó wọ́n lóde ọkọ rere ó wọ́n lóde kò má sí o ó wọ́n lóde ọkọ rere ó wọ́n lóde kò má sí o. òtútù kúnlẹ̀ fún ẹ̀ ṣọ́ọ̀pù yìí òun jẹ́jẹ́ lónìí pa ẹ̀ ò lè pa mí mo ní àgbo tí máa ń lò ó láwọn tó máa ni. ẹdùn orí ẹ má bínú mo fẹ́ béèrè ní ọ̀rẹ́ wa hmm? bọ́ọ̀lù ṣe máa ń ṣe fàájì àmì ó kí kábọ̀ ìmájì pé iṣẹ́ olùgbé yẹ kó ṣe lọ àbí ìyàwó ẹ ẹ how do you unwind. ìyàwó mi ò ṣe mi tó bá dẹ́ ṣe mi Ọlọ́run jẹ́ bó ṣe mi lẹ́sẹ̀ tí mi lè fọ́ dùn Ọlọ́run jẹ́ kémi náà ṣe nàìjíríà tọrọ ọṣẹ yẹn tíṣẹ́ ò ti lọ dédé you both know I'm a true believer I go on my knees and I talk to my God. I then he got my back. So stop imagination to go lọ. Àwọn ṣe bìlíbà ni àrùn. Ah, mi sọ bẹ́ẹ̀ o, ọmọ ètò kọ́ mi See, let me tell you something. Mm. Nǹkan tó ń wọ̀n kò wù mí. Ètò ìdẹ̀ wù mí ò wọ̀n. Ó ṣe òun ló ṣe lè So be you understand, listen, listen. Amọ̀kúnlé dáadáa, òun ni kò ń mọtí, mm-hmm. kò ń fa sìgá, kò ń kóbìnrin, ń lọ ayé It's not worth it all ìyàwó ẹ̀ báńkà ni ó má kẹ́ ẹ́ ah Dayo never ah sorry ah tàbá ní sọ̀rọ̀ báyìí please don't ever I repeat ever in your life mention my wife listen ah wọ́n tó jẹ́ mi ìjọba ọ̀dọ́ máa sọ sí ẹ. mo tiẹ̀ ti sọ fún ẹ ṣé ìgẹ̀ tábà ti ń ṣe fàájì níbí ẹ má yẹ ká máa gbé ọ̀rọ̀ lé wá síbí. Si ẹ kó máa dárúkọ ìyàwó ẹ sọ̀rọ̀ tó wọn lẹ. ọ̀rọ̀ láti sọ ìyàwó ẹ bá ń gbàgbé o tí wọn bá ọ̀rọ̀ náà yẹ ẹni tó máa tẹnu bá wọn kọjá kó tẹnu bá yẹn. but you guys are taking it you're taking me me about ilé anyway let's show mo fẹ́ máa lọ lẹ́jà rẹ̀. mo fẹ́ máa lọ. kúnlẹ̀ ètò tí ìlú náà. ẹ jẹ́ àkùnmọ̀ kí nìjọ sàn ẹni àbí òun ni o. kí ni mímí òwe tó pa sí yẹn tani jakunmọ̀ tani wọ bí ìwé tó bá jẹ́ tiẹ̀ ní ẹ̀ mọ́. ẹ̀kọ́ ti fojú mú mu wọn náà ìwọ náà ni jakunmọ̀ tó ń sọ èmi kan máa tó lọ́nsìn inú mi ò gbére àná. èmi àti ẹ mọ̀ pé mi ò kí n dúró síta kọjá past eight pm. àtọ́wọ́ táìmù àtijọ́ létí tó. oṣù dàbọ̀ kí ẹ máa lọ nà. bọ̀bọ̀. wàá ṣe ìjà ẹ bá mi kí ìyá ẹ. ṣe ìjà ẹ bọ̀. káṣáyọ̀ wá ká kí ìfọ̀sẹ̀ ni ẹ̀. wo bọ̀bọ̀ má sùn. ìbílẹ̀ méjì fi gba àbúrò. Babe. Uh-huh tí bá san nǹkan fún ọ màá níbi dìbò mi. kí ni ẹ. ǹjẹ́ o mọ̀ pé our new hod ṣó mọ̀ pọ́n ask me out ṣá. really <laughs> that's weird. i'm telling you. Uh, uh, is he not married. he's married o oh, with kids three kids àwọn family ẹ̀ wà lábroad òun nìkan ló wà ń ah, that's weird. Oh. i'm telling you. yọ kí ni o wá sọ fún. kí ni màá sọ fún. <laughs> mo ní so láti jẹ ọjọ́ ìtẹ̀tìdé ọ́fíìsì ẹ rí ríǹgì mi bó ṣe máa ń tanná ẹ rọ́wọ́ mi ti máa ń ṣe báyìí kinní kan kìnì kan ó ní ẹ well it doesn't matter tí èmi bá mọ̀ pé èmi fẹ́ attain managerial post èmi I will have to reconsider my decision mo ní what. ọ̀gá ẹ̀yin bankers ojú yín rí tó. àbúrò rẹ̀ àwọn ló máa ń jẹ́ káwọn èèyàn rò pé gbogbo wa nǹkan kan náà ni wá gbogbo àwọn bankers hmm. oníranù ni wọn and it's not true. Uh, slow down what is not true what are you trying to say like pé bóyá kò sí nǹkan tó ń go down láàrin àyìn a máa máa ń gbọ́. babe ah. kò síbi tí ṣe ò sí kò sí industry náà tí kò ní títí ẹ lára. that's true that's true. you will choose who you want to be in that industry that you find yourself. this is me and nothing is changing that. àti gbọ́yìn. ah ah mo sọ fún mo ní pé <laughs> èmi bí mo ṣe wà èmi tó jẹ́ pé mi ò need láti grace bed anybody tí mo fi débi tí mo dé i would never need to do it till i get to where i'm going mo dẹ̀ jẹ́ kó mọ̀ that's my girl <laughs> babe mo jẹ́ kó mọ̀ pé tí kò bá ti fi mí lẹ̀ èmi máa blow whistle yes máa sọ fún pé ó ń harass mi sexually ó dẹ̀ mọ̀ pé wọn kì í fẹ́ gbọ́rù nǹkan bẹ́ẹ̀ bí iṣẹ́ mi. hey slow down did he touch you. Oh. I mean, how is he harassing you sexually? So I should wait for him to touch me first. I, I am not saying that, but <laughs> that's false alarm. False whistle don't blow here. Oga, huh? he's harassing me sexually. He's looking at me like this. Tí draw mama wo ayami. Mm. mi. ken yo bá kẹ́yìn, ó mama ó máa fẹ́ fọwọ́ kàn mí. So he's harassing me sexually. so I'm going to blow whistle and tell the world. Uh, whatever you do, just take it easy. You need to slow down, take it easy. Ṣùgbọ́n want to blow fake whistle. What are you saying now? I'm, I'm saying the truth. No, you are saying rubbish. You are talking rubbish. Nani, nani, nani. Ohun tó ní. Ah. mi ò mọ̀ ń tó kó fi wọ́n fẹ́ wọ́n lè mi gbé ọmọ àlè wá sínú ilé àwọn. máa wo bí sà. ẹni bá wo títí. mi láì fẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹni bá wo títí. àti máa ń factor party lẹ́jẹ̀ o. gọ̀ má sọ fẹ́ sẹ́fẹ̀ tẹ̀ pé o gọ̀ ah ìwọ ló ṣe ń fira gbọ́kùnrin. ó ti extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ǹ sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nìyẹn mọ́ dáṣà létà ẹgbẹ́ ìsìkọ́mì yìí létà. o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tí yín kan ni. tí yín yóò kàn tí lè yín yóò kàn ẹlẹ́nu òṣì. Amina. fóònù ẹ̀yìn fẹsẹ̀ ẹni kẹsàn-án tó fún ọmọ ẹ̀ta àbẹ́yẹ̀ ọ̀kan lẹ fẹ́ ah, eh, mẹ́tẹ̀ẹ̀ta náà kù ṣé torí pé àwọn náà bí mi sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́ dẹ̀ má dà kọ́ dẹ̀ gé. ẹ gbowó tọ́lẹ̀ sí ilé ìgbà yìí ṣe ẹ yọ ọkọ̀mọ́lẹ̀ pọ̀ ẹ̀yàn ẹ yọ four four fifty ẹ fún mi fifty àwọn àdúgbò ọ̀kadà nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rè ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá ń gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà nílé. kò wá ní ìdùn mí nígbà tẹ́yìn náà sí ilé ọkọ̀ báwo ni bẹ́ẹ̀ mọ̀ ilé ọkọ̀ tó. mi ò ní gbàgbọ́ ẹ̀. ó máa accept ẹ ni kí ló dé wọlé ó máa accept ẹ she must leave this house. ẹ jẹ ẹ wọ ẹ kọjú ìgbà nani nani nani o yé o ọkọ rere torí kò ṣọ̀wọ́n o ó ṣọ̀wọ́n o ọkọ rere ṣọ̀wọ́n o. ayé ladies abẹ́ tí lọ nìyẹn. ẹ wo mi ò fi yín lẹ̀ mi lè lè máa sá lọ nìyẹn ẹ̀yìn méjì díẹ̀. Yeah, she. I take care. Take care I will. And I take care, right? Yes, and I'm take care of me. Baby. I'm missing you already. I miss you more. And I'm going to definitely miss you. Hmm? Babe. Mm-hmm. Má lò kọjá one week tájọ agree lọ. long. Uh, of course, mi lò kọjá ti unforeseen circumstance. There should never be. Yes, yeah. ma. There won't be, ma. Babe, I'm not joking. I'm not kidding either. Okay. Mm-hmm. Hey ladies. Well, that was yeah, this one can you. All right, all right, right. Johnny Messley. Yeah, thank you. all right. Ìfẹ́ ìgbà ó á. Ṣorí obìnrin tó bá fẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ ọtọ́ lọ ṣe. pọ̀ jẹ̀lẹ́kẹ́ jẹ̀lẹ́kẹ́. ọ̀rẹ́ mi àti At lẹ ti máa rìnà. ten years. ten years ebi náà mọ ọmọ ọmọ máa béèrè ni lẹ́sìn ṣe katarat lẹ́sìn sweet bẹ́yìn ah, ọ̀rẹ́ mi wò ó pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ ṣé kí n sọ̀kan fún ẹ bí mo ṣe wẹ̀ méjì orí mi ṣe torí ó ń wú bí gàrí fọ́ọ̀ṣì ṣé tẹ máa ń kí ló fẹ́ fàjà mm-hmm. ah, a máa ní àwọn normal arguments mm-hmm. díẹ̀díẹ̀ láàrin ọkọ àti ìyàwó mm-hmm. bó o mọ̀ pé ọkọ mi ò ṣoní wàhálà mi ní reason láti fa wàhálà sẹ́yìn. ṣó ti ẹ̀rí lóòótọ́ ni ṣó rírú àwọn normal arguments tó wọn àtọkọ ẹ̀ máa ní èmi àtọkọ mi náà a máa ní mm. bó ṣe mọ̀ pé ilé tó jẹ́ pé ìfẹ́ jọba ń bẹ̀ tó bá kàn ti ní little misunderstanding wọ́n mm. máa ṣẹ́tù ìfẹ́ ní ìjà mm. ìfẹ́ ni. just like that. just like that. ẹ máa gbádùn ẹyàn rẹ mi ẹ ṣáà máa dán ẹ máa ṣe kiri kẹ máa jẹ síra yín lọ́rùn jọ torí ọlọ́mọ pé nǹkan tó ń dùn ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ jọ ṣàánú mi nǹkan tó bá mi kó wá tètè lọ kó jáde kọ́rẹ́ mi tó kó gbogbo ẹ̀ kí ló mean eh, ṣé mi ò sọ list nǹkan tí mo fẹ́ fún ẹ. mo gbé Ghana must kò wá níjọ torí Ọlọ́run. mo rẹ́ mi ṣé mi ò sọ list nǹkan tí mo fẹ́ fún ẹ ni. gbogbo nǹkan yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà. àbò ní gbogbo nǹkan tẹ ṣe ń bẹ̀ yẹn àwọn fọ́tò tó mú yẹn. nǹkan máa ń ka ẹ lára. àwọn fọ́tò yẹn kọ́ aṣọ kan tó wọ̀ lórí Instagram tí mo rí. no aṣọ tèmi kọ́ mo ra aṣọ titi yín lọ́tọ̀ọ̀tọ̀ Dubai trip ti serve breakfast there. Ó wà ní dining table so. Go try kó check breakfast on time, kó look on. She understand so that you get better, okay? Meeting from a lọ sí office nìyẹn. And um, I'll see you when I'm back. Make sure you go. Okay. office there. Ah, I'm ah, sick now. Your wife is sick. Stay at home now. I will have a loss office. pé ọ̀rọ̀ ò fẹ́ yé no no make me understand your sick wife is at home and you're going to the office does that make any sense to you. Ah, ah, what if I pé mi kọ́ ni mo ní office, ni i report to some people okay kilo fe fẹ́ kí n sọ fún ọ ṣé kí n mú fóònù sìn kí n pè lórí fóònù pé akíní hello ọ̀gá o mi ò ní lè wá sí ọ́fíìsì lẹ́ni o kọ́ wá bèèrè pé kí ló ṣẹlẹ̀ kí n sọ pé torí pé ara ìyàwó mi ò yá àwọn ẹgbẹ́ ẹ̀ tí àwọn ọba sì kọ́ máa ń gba leave wọ́n máa ń dúró ti ìyàwó wọn ah. ìwọ ni mo rí ìyàwó ẹ̀ sì kò fẹ́ lọ síbi iṣẹ́ kò make sense now. babe eh, babe okay okay dúró dúró dúró ṣé bí mo sọ fún ẹ lálẹ́ àná mo sọ fún ẹ pé mo níṣẹ́ kan tí mo ní láti attend sí lọ́fíìsì lẹ́ni I need to be there physically tí mi ò bá sí ń bẹ iṣẹ́ I mean what would happen to it you know what ká ní pé bí a pé mi ò ní láti wà bẹ́ẹ̀ in person honestly mo ṣe sọ pé ààrẹ ọ̀yá yìí mo lè gba leave now and i'll stay i'll stay back at home with you. tó bá yẹ fáwọn ṣeréko díẹ̀ ló rẹ̀ wá lọ dúró tì wọ́n nǹkan tó ń ṣe fún mi yóò dá ó tiẹ̀ tó wá fẹ́ bọ̀rọ̀ jẹ́ onípo gbóúnjẹ tí dáínì kí lọ gbé ń bẹ àwọn ẹgbẹ́ orí bẹ́ẹ̀dì báyìí náà ti máa ń gbé breakfast fún ìyàwó wọn gbogbo ẹ̀ náà máa ṣe máa gbé wọn lọ vacation máa ṣe gbogbo ẹ̀ ò wá ṣe nìyẹn ó tún wá fẹ́ gbóúnjẹ fún mi ò lọ gbé sí dáínì kódà ó ń fìyà jẹ mí o ẹlẹ́dàá mi á dáa o ah, ó fìyà jẹ mí náà dùnà dùnà ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o ìwọ ló sọ pé ó rẹ̀ ẹ́ sìn and what's this for. wo jẹ́ kí n gbé ẹ débẹ̀ ọkọ mi kò rẹ̀ mí o kò rẹ̀ mí mo ń dẹmọ fún ẹ ni mo fẹ́ fi get attention ẹ ni pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe náà mi ò get attention ẹ mo padà wà disappointed ni kò sí nǹkan tí wọn lè ṣe tó máa wú ẹ lórí láyé yìí. ó ah. jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ fọlọ́run náà gbé ó wà ó kí nǹkan kan ṣe nǹkan kan ò dẹ̀ ní ṣe lágbára náà ẹ wo. permit me to take my leave. Sùwíẹ̀, eré lọmọkùnrin rò pé mò ń bò ń ṣe. What are you doing? Ó lọ́bi kọ́kọ́ ajọ́ máa wà ń bí. Mo ń tilẹ̀kùn. Why now? Ibo oh. what are you doing this for? Why? Jókòó, mo nínú ilé ilé ni, èmi àti ẹ, àjọ máa wà nínú ilé ni, àjọ máa wọ̀ mọ̀. Bí òyìnbó ṣe ń gbádùn sìgá, a máa gbádùn ara wa. Ṣé ń bọ̀lọ̀ ẹni rẹ̀ lẹ́yìn o? Jókòó, jókòó ọkọ mi, mo bọ́ṣọ, mo Láàárọ̀ kí n jókòó ká máa gbádùn ara wa. jẹ́ ká gbádùn ara wa. you know what let's do it this way tó bá jẹ́ pé nǹkan tí ohun ẹlẹ́dà ènìyàn máa ṣe fún ẹ jẹ́ kí n fún ẹ ní one kí n máa lọ síbi tí mo lọ bóyá. ìwà àti kí ni wọn máa gba ten jókòó jáde. tí èmi ti bá ọlọ́run mú ní báwo ló ń ṣe báyìí náà báwo ló ń ṣe báyìí pọ́ńbì like this ojú pálí mẹ́tẹ́ẹ̀lá máa ṣe so pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ ọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn ẹ̀rín lẹ fi ń rín kò um, fọ́nì náà. but omi pe o need láti pretend that much just to get his attention. wo tí ẹ kọ́kọ́ dúró ná ṣó wà ideal kíyàwó sick kọ́kọ́ wá sọ wípé òun fẹ́ gba ibiṣẹ́ lọ rádaràda ni bọ̀bọ́ yẹn ń ṣe o. wait o so you mean pé gbogbo drama to ṣe yẹn o ṣe torí kó má bàa lọ ibiṣẹ́ ni. well eh, see why will he go to work mm-hmm. ṣó rí bí mo ṣe wà tí bá kàn sọ pé orí ń fọ́ mi lásán next available flight òun ni fọláhùn mi máa bá dé nàìjíríà. <laughs> ṣùgbọ́n lẹ́ni tí ò sí naija nìyẹn wọ́n máa wọ wọ́n máa wọ flight wa ọkọ mi tó wà níbí kí ló ṣe kò rí kankan ṣe. you girls are getting it wrong. fọláhùn mi tó ń sọ ṣé o mọ̀ pé ceo ní fọláhùn mi ṣáà iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe he's not reporting to anyone he can decide to leave at any time and return at any time but Alex ó ń báyàn ṣiṣẹ́ ni ṣé kò ní report ni ọkàn máa dédé sọ ọ̀ràn announce pé ò wá like me I work in a bank so kókàn di lọ́la kì í máa sọ no proud notice kò sí kankan kò ṣe pé bóyá mo ti send máa kàn sọ pé mi ò lọ́ọ́ bí iṣẹ́ ẹ́ jọ ṣé bàbá bàbá mi ló ní bank tí bá máa fi resume láàárọ̀ ọjọ́ kejì báyìí máa kàn rí letter termination of appointment iṣẹ́ mi tán nìyẹn kí máa lọ lé ìyá mi ni kò sí wàhálà ń bẹ́ẹ̀. ok ká assume pé òun ló sick we used to go to work. ṣòtìrì nǹkan tí mò ń sọ nìyẹn ẹ ń get méjèèjì all wrong iṣẹ́ tí àwọn méjèèjì jọ ń ṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ah, ah. oníṣẹ́ àdáni ó yàtọ̀ sẹ́ni tó ń ṣiṣẹ́ fún yàn. Hmm ẹ jọ kí ni nǹkan tó padà ṣẹlẹ̀. ó ṣe jàre ọ̀rẹ́ mi bọ́bọ́ yìí padà lọ síbi iṣẹ́ o kódà kò tiẹ̀ wo ojú mi ó bẹ̀bẹ̀ kíní kankíní kó padà lọ ó tiẹ̀ ti sún mi bọ́bọ́ yìí ò kò love mi kò sí nǹkan tó fẹ́ sọ fún mi tó fẹ́ kó rí mi wú. inú ẹ ò dùn ipò tiẹ̀ lọ́kọ tó ń bẹ̀bẹ̀ ó ní ọkùnrin tó lè apologize tó lè pẹ̀tẹ́ tó lọ́kọ tí kò kí ń abuse ẹ̀ irú ọ̀bẹ̀kùnrin táwọn èèyàn ń fẹ́ nìyẹn <laughs> It doesn't abuse you it? no. nǹkan tó ṣe lánàá yẹn kí náà pé. emotional abuse ọ̀rẹ́ mi. ó oh, abuse mi náà ọ̀rẹ́ mi má máa pàfin lóyìnbó fún mi. Ah. Eh, ẹ ṣáà máa wá english kan fún ṣá ẹ fi gbáǹdì ọ̀rẹ́ mi ò dúpẹ́ tiẹ̀ ṣó mọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń gbàdúrà láti nírú ọkọ tó ní ìṣá ó ọ̀rẹ́ mi ó dà pé ìwọ ló ó yẹ ìwọ lọ̀rọ̀ mi yé jọ bó ṣe ń wọ ọkọ mi yẹn ṣojú ẹni tó perfect. oh well left me that's a fallacy i can't even date a man like your husband not talk of marrying him. jọ kí nìdí o. because he's not caring ara ẹ ò yá ó lọ síbi iṣẹ́. ọ̀rẹ́ mi lọ síbẹ̀ wo bẹ́ẹ̀ jẹ́ kí n sọ̀kọ̀ fún ẹ the fact that your husband is very perfect does not mean her husband is. ṣé o rí bọ́pọ̀ ṣe ṣé bọ́pọ̀ ṣe bó ṣe ń treat ẹ lọ́kọ tiẹ̀ ṣe ń treat ẹ ni. ọkọ rere ni mo fẹ́ o ni mo fẹ́ o ọkọ rere ni mo fẹ́ o ni mo fẹ́ o ọkọ tí ó ṣe kẹ́mi ni mo fẹ́ o ọkọ tí ó mọyì mi ni mo fẹ́ o adé orí. Why? Be ọmọ kan sí after ten years. Why not? Kí la nílẹ̀ fún? Mo kàn fi ò pé mo ní ìdánwò kan sí at least, you know. Feeling tí ò dára ní ọ, it's not a good feeling to have. Táyé Kẹ́hìndé, Ìdòwú. Look, fún gbogbo do belief Ìdòwú Ìdòwú Ìdòwú ọ̀yẹ́ lẹ̀. Look. No, Ní wọn à ní bí àlàbà náà wọlé wá fún. Ọmọ méjìlélá ń bí ilé ayé, ọkùnrin àti obìnrin. Ọlọ́run wá wò wá ó dìdí ṣe wá lóore ó fún wa ní méjèèjì lẹ́ẹ̀kan náà ó wá jókòó síbi after ten years olóhùn wá sí ṣé yóò bí kẹta wọn look woman I married you for companionship not to rear kids yeah? I mean oh, ò fẹ̀mí bá mi rìn ni yóò mọ̀ pé reason mo fi sọ pé kọ́ máa lọ sọ́dọ̀ àbúrò mi ní yankí ni so you and I can bond and then build our life and future together. Mm -mm, mm -mm. Kí that was not the reason I agreed with you mo agree pẹ̀lú ẹ nítorí wípé o sọ fún mi wípé ká fi secure future àwọn ọmọ wa one ẹlẹ́ẹ̀kejì nítorí pé o sọ fún mi pé ìwọ máa ń travel èmi náà dẹ̀ máa ń busy pẹ̀lú iṣẹ́ mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni kó má di pé nani ló máa bá wa máa tọ́jú ọmọ of course àmọ́ àbúrò ẹ̀ dáadáa mo sí náà dẹ̀ wà ń bẹ̀ so uh, that was fine by me but as it is now babe I'm a máa ní láti jókòó a máa sọ padà nǹkan fún wa ní time díẹ̀ bóyá nítorí iṣẹ́ ìsádà ká lọ káwọn ọmọ yẹn padà wá sí nàìjíríà kójú wa máa tó wọn àbí káwa méjèèjì ká relocate a máa mú kan nu méjèèjì so a lè tọ́ àwọn ọmọ wa bá ṣe fẹ́ of course àbúrò ẹ̀ tọ́jú wọn dáadáa i know that ah ah. wọ́n á sọ̀rọ̀ later á sọ̀rọ̀ later mi ṣàfihàn gbọ́ baby i miss my period èèyàn lè lóyún àtẹ̀yìn tí wọ́n. èèyàn lè lóyún èmi mo bẹ́ẹ̀ ọdún I'll go for vasectomy. kí ló kè. vasectomy. o tó bẹ́ẹ̀. ọ̀gá àjọ ẹni tí màá dára kí lọ. o lè mú má má ṣe má tra ẹ̀ sọ. pick a picture I love. Last, in our 60s, like mid 60s or late 60s. káwọn táyé kan ìkan jí kankan ni mom dad ẹ wá lọ fún vacation would you like to go to Faroe Island. Would you like to go to Maldives? Would you like to go to Paris, Dubai for shopping? I mean, beautiful places. I mean, Geneva. That is my dream with my wife. No, I mean, move together we enjoy life together iṣẹ́ báyìí ṣe máa fi arúgbó ara sanwó school fees. ẹgbẹ́ mo kéèyàn yẹn tó sọ yẹn dáa gan mm. in fact mo bá ẹ gan gbogbo táì tó à ń sọ yìí ń dáyọ̀ sixties ọmọ gan ti parí uni kí oh. làwọn sá ti wà wọ́n ní zoni mi àti ẹnìkan náà lọ́wọ́. mi bá ẹlẹ́dà mi sọ kí n máa fowó pension tọmọ fi owó lẹ̀ mo ṣòwò pension. oh kò sí problem mo fẹ́ salivate mo tẹ̀ wá exam ẹ̀ náà mo fẹ́ for about a year wọ́n ní message pé kí n má fọ obìnrin. <laughs> Oh, wàá jẹ gbà o <laughs> ah no no no no no no ah kai kai kai kai oh oh oh stop it stop just just sit Eh? ṣàmà bí ah o wa Why o wa don't don't don't don't even come close don't even come stop it. Ah. <laughs> mania mania. mo. ẹ jọ ẹ bá mi wo ten tí mo fi síbi òkè wọn. mọ́ni abẹ́ òun ni mo wà náà bọ̀bọ̀. mọ́ni sórí mẹkáníìkì pọ̀ àwọn torí pé ìwọ ló mọ mọ́tò yìí mo dẹ̀ mọ owó ẹ̀ ló ṣe gbọ́ akọ́ tó mi ṣe yìí o ò ní ìdẹ̀ ṣé mọ́tò mi náà torí ọlọ́run. mi ò sọ pé mi ò ṣe mọ́tò ẹ̀ ṣé ẹ rí mọ́tò ilé mọ́tò sójà yìí kò ní dáa kí n paṣẹ sójà tì kí wọ́n máa ṣiṣẹ́ yẹn civilian kí sójà wá dé kọ́ mímí lọ gadrum kọ́ lọ́nà twenty kó na ọjọ́ orí mi ẹjọ́ mélòó ló máa kú. ẹjọ́ um, bọ́lá máa pàṣẹ àwọn alágbára tó dákọ̀ báyìí. gbogbo nǹkan tí mo fẹ́ ṣe mí náà kò pọ̀ mọ́ bí a two hours ó wá pé jù two hours thirty minutes. wàá kó gbàgbé ó di àná ń ṣe òde mọ́tò tí yín náà nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ ọ̀pọ̀ tí ìjà ọpẹ́tọ̀ ẹ̀ bá ti dé ní ti máa bẹ̀rẹ̀ mọ́tò yín kó tó dé kí sáré parí eléyìí. ọ̀rẹ́ bó ni ṣó wà lé mo aládùúgbò ẹ ní màdọdọ ẹ ń sìn àmọ́ jọ ibi ń pa mí ṣé ìyàwó ẹ wà ń lé kò dẹ̀ wáyé nísìn. mọ́nìyà two hours ló pé o. kò ní kọjá bẹ́ẹ̀. jẹ́ jẹ́ ọ̀rẹ́ mi sànà bẹ́ẹ̀ ń bọ̀. ẹ má pẹ́ o. jọ o jọ o. máa pe nọ́mbà yín o. mi ò lè rí báyìí. ṣáàjọ tètè. sùn a lọ fíjì lánàá. pásítọ̀ pásítọ̀ mi sí jọ bá mi jí pé bàbá ọkọ ẹ ti ti wọ lára wọn. ah Dayọ̀ má jẹ́ kí n jiyàn ó pẹ́ kó tó wọlé lánàá and then a tún lọ fíjì mọ́jú ènìyàn ọmọ tá a máa ṣe bírèdì làwọn náà kúkú jẹ láàárọ̀ jẹ́ mẹ́rin gbé bírèdì tó kúkú wọn náà fi ó fi yẹn wọ ọkàn. kúnlẹ̀ hmm? tí wọ́n fẹ́ jẹ bírèdì I won't bother coming here. Ah, ọ̀rẹ́ ní tí gbogbo wa jẹ́nu lé ènìyàn o onídàkín lọ máa dárun mọ lójú tó fẹ́ dáná kan mọ̀rọ́bà àníkó má rí okọ̀ má rí olóhùn bàtà kan mi ó bá dáhùn bàtà kí ló kàn mí. orí wọ̀ tó máa dìjọ kí ìyàtọ̀ mi máa ti báyìí. a ó pọ̀ òvìlì ó pọ̀ bàjẹ́. ìwọ tó yẹ kí ìyàwó ẹ jí kó gúnyán fún àtọ ẹ̀fọ́ bẹ́ẹ̀ ló ń jẹ́ kéwì. ó yẹ kó ní kí n múbọ̀ kí n pa ni. lẹ́yìn tọmọlọmọ lọ bíṣẹ́ láàrọ̀ tó lọ bíjì kó kó sí and she still sleeping and of course as a glorified husband tí wọ́n jẹ́ ìwọ́n ti jí ìtúnṣe fún wa stop it stop it stop it stop it. and I should expect this in marriage. bọ̀bọ̀ ṣé wàá jẹ bread àbò jẹ bread. Jesus shower. Ah. ọmọ àlele bi. ẹ tó bá dẹ tó kó fẹ́ ti ka ìyá àdókò ní wàhálà jẹ. tí wàá ti ṣe sauce máa bọ̀ dà. musa ní kọ́mẹ̀tì yìí. sọ́ọ̀sì wà what? bẹ bàtà ẹkún sómi. ìyá náà sọ́ọ̀sì. <laughs> ìjọsìn wọ̀ ẹ̀ ẹ nǹkan tẹ́lẹ̀ ìwé tó fi ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ chat ah, àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ á sírè jẹ́ lóun kan tó ń sọ. him work àwa náà mọ kó darúgbó ṣògiri darúgbó ṣògiri irúgbó nǹkan tó kó yìí. ah ní èébú. ẹ ẹ tún wọlé yìí. phone ẹ ring. kilo kí ló tiba kankan tí báyìí ti mo drop phone mi the next step o máa mú phone mi o máa bẹ̀rẹ̀ sí check through call logs mi àti messages kilo ló wà why. Ah ah, kọ́ mi yẹn mo lè wo fóònù ẹ̀nà ìwọ náà lè wo tèmi kò sí nǹkan tó wọn àbẹ̀wé couples. Kini mo wo phone ẹ fún bóyá mi o lè wo fóònù ẹ. Ah, ah, kí ló dé kò wọ́n ni. yeah i'm not interested babe i am interested mo fẹ́ mọ àwọn tó ń bá tó ń fẹ́ mọ ọkọ̀ tẹ̀jọ́ ń sọ èmi ní interest ìwọ ló ní interest ní tiẹ̀. ìbùkún ìbùkún hmm? ìbùkún ẹgbẹ́ ló ní mo pè é. mi ò ká. kò ní ìdìbò ká bọ́ sórí ìjọkan ìjọkan nǹkan tó wà lórí fóònù mo máa padà rí. ẹ máa rí àbí. yes because nǹkan tó wà ó wà ń bẹ̀ bọ́jọ́ tó bá máa bá pàdé well no problem. Oh, wà bẹ alex Don't cheat alex kò sí nǹkan tó lè bá mi sọ. ìwọ ọmọkùnrin yìí kí ló tún fẹ́ tí mi ò fún ẹ ẹ mò ń dúró dúró dúró dúró. bọ̀bọ̀ ní ìṣà. Ah, ah. ṣé ìyẹn ń wo why why do you have to check. ọkọ come, you can't ń wo fóònù mi èmi náà kì í wo phone kí la fẹ́ máa fi fóònù ara wa ṣe. need it. you don't need it Only ní láti wo fóònù wọn wọn kì í cheat náà. ọkọ mi idán ni o. Eh? idol gidi is very smart mi tiẹ̀ lè ka because ó smart gan ó ń ṣe lójú méjèèjì ni kò tiẹ̀ fi bò mọ́. Ah. ìbùkún ó jẹ́ rọra ọkọ eye idol idán gangan hmm. ọkọ ètò ò tí ì kárí pé ó ń cheat ó jẹ́ ṣọ́ra ẹ̀ torí nǹkan téèyàn bá ń fẹnu ẹ̀ sọ all the time kó má padà wá lọ ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú o. èèyàn ò ń lo future tense nǹkan tó ti ń ṣe mí báyìí tó ti ń ṣẹlẹ̀ sí mi báyìí báyìí ṣé ò get kan tí mò ń sọ a ní ọmọkùnrin tí mò sọ yìí ó ń ṣe lójú méjèèjì ni torí smart ni mi ṣe tí ì mú báyìí. bẹ́ẹ̀ o ní láti fira ẹ lọ́kàn balẹ̀ gan ni o as in wàá fira ẹ lọ́kàn balẹ̀ gidi wàá tún wá try fi ọkọ ẹ lọ́kàn balẹ̀ nítorí sórí ọkùnrin tó yẹn ibi tí wọ́n bá ti rí fọkànbalẹ̀ ibẹ̀ ló máa ń wà o. <laughs> kí n fi ọkọ mi lọ́kàn bá láti ẹ̀ gbọ́ ara mi bí mo ṣe wà yóò rí mo rí mo fi ara mi lọ́kàn bá ọkọ mi tó owó yẹn kó fara ẹ̀ lọ́kàn balẹ̀ wọ́n ń bá mi gbó jìgìjìgì báyìí nítorí pé ó ń jó òun notice pé ó ń jó. ìwọ máa gbádùn kó máa dán ọkọ tiẹ̀ ìhà wọn báyìí wọn ti yọ ẹ jáde so máa jọ̀líjọ̀lí tèmi báyìí mo ti gba kámú ọ̀rẹ́ mi mm. kò sí marriage tó perfect o. gbogbo wa kàn ń yì mọ́ a kàn ń gbàdúrà ń fọlọ́run tì ní. Mm, oníwàásù àgbáyé ó ti bẹ̀rẹ̀ kó máa ṣe wàásù wò jẹ́ ká jáde ní wíkẹ̀ndì ó ti pẹ́ náà. Ah, èmi ò ní lè lọ ibì kankan ní wíkẹ̀ndì because i'm travel. Ah, ah, ibo ló dà. to be honest i don't know yet ọkọ mi ò sọ fún mi ọkọ ṣàgbà passport lọ́wọ́ mi wọ́n ní mm. pé à ń lọ fún vacation. Ah àti kò fanlẹ̀ he is very intentional about you he is so sweet ọ̀rẹ́ mi ó lọ́kì ṣáà máa yọ̀tọ̀ mi kó máa gbádùn jọ ṣáwọn òbejì náà lọ. Eh, yes actually it's a family thing mm. because mm. àbúrò ọkọ mi ló máa kó wọn wá dènà àwọn àtàwọn fámìlì ẹ náà bó o lè imagine kí mm. gbogbo wọn yẹn kó mọ̀ pé à ń travel à ń lọ fún vacation níbi báyìí báyìí kémi gangan gangan kì í máa mọ̀. wo ọkọ ẹ sweet ọkọ ẹ sweet ọ̀rẹ́ mi jọ torí ọkọ tá à ń sọdún jọ tó bá ń bọ̀ So, o mọ bóyá máa ń bá mi kó yẹn mo wà ń bí ṣàánú mi ọ̀rẹ́ mi ibi tẹ́mi wà rèé o mọ kọ̀ǹdíṣọ́ mi bá mi kó kọ́ wá. kí ló fẹ́. mo anything ah, anything mo mọ taste ẹ o ní nice taste So, bá mi ṣa àwọn bàtà ìwọ̀n pé tẹ̀sẹ̀ mi náà wọ́n lóra fún. ẹ̀yin ṣáà ló kọ́. ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ bàbá. ìṣòro sùn. mo lẹ́bẹ̀ ni mo bẹ̀ ọ́ ọlọ́run pé kò fún mi lẹ́kùn láti mú epo. tuntun ti lajú dáadáa ọkọ̀ ẹ̀kọ́ yẹn mo mú bàjẹ́ sí tọ̀pù náà. bẹ́ẹ̀ tuntun ti lajú. bẹ́ẹ̀ ṣé òun rò wípé káwọn gan lọ fún vacation ni. Hmm? Ah. Ah. Vacation. Mm. Ah. Wá ṣe ṣé nǹkan to fẹ́ bá mi sọ tó ṣe jí mi lẹ́yìn. Ah, nǹkan tó dùn ní ah. lápọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Ẹ bọ̀ vacation báwo ṣe bí ṣe bá máa ń jáde every weekend náà làbí. Èwo ń ṣọ̀rọ̀ weekend ni mo ń bá ẹ̀sán ní ká kúrò Nàìjíríà káwa náà travel kan ah. mú Instagram pictures. eh? Kí èmi no post káwọn èèyàn mọ̀ pé mi gan ń jayé mi gan ń sọ. stop now. Uh, Kuro Nigeria, outside country. Mm. Have you thought about the cost implication? Why you like this? Couple the fact that so much busy go, you know. Okay, you know what? To budget pay um vacation affair. I'm thinking we should um maybe car Google, car search for new place, maybe a new hotel um or beautiful resort. I need book one men in Nigeria. So let's just search for one and go. Let's go have a weekend getaway. Èmi, Èmi Tẹ́nifáyọ̀, màá tẹ̀lé lọ sí resort. Odò òdì. Oh, Tí ẹ kọ́kọ́ koko náà, àwọn nǹkan tó máa ń so mọ̀ pé ó máa ń bí mi nínú. Mo sọ̀rọ̀ wípé ẹ ò ní gbẹ́gun sọ̀rọ̀ pé ò ní time ò ní kinní kan. Ah, ah, Ṣíṣẹ́ kan tó ń ṣe náà kọ́ la mọ̀. Ah, ṣé bí insurance broker ni ẹ́? àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ní civil engineering firm gan tó yẹ pé kíní ìyàwó ń ṣiṣẹ́ ní bank ohun ó ṣe kíní kò kò sí wàhálà níbẹ̀ wọ́n sọ pé kò fẹ́ gbé mi lọ sí resort wọ́n má bá mi sọ rẹ̀ o má bá mi sọ tẹ́ni nìyẹn òun àtọkọ àtàwọn ọmọ ẹ̀ wọ́n ń travel lọ lóyìnbó ẹ̀kẹta tó máa lọ lọ́dún ìlélẹ̀ ẹ̀kẹta àwa àti ìlú ẹ̀yọ kan tí wọ́n bá mi mo má bá mi sọ o. If I get this right, so this is about the Kunles, right? Yes, it's about them if you care to know ó sọ pé ọkọ civil engineer ó sọ pé ìyàwó investment banker ó mọye tí àwọn méjèèjì yìí make put together they're making a lot of money compared to mine mm. ọ̀nà igi mú jìnnà sórí náà owó bọ́wọ́ kú mi ṣe mọ́ ni mo ṣe fi ń bọ́jú mi ò dẹ̀ kí n fẹ́ gbé sàárà mi kọjá mọ́ṣáláṣí mi ò fẹ́ ṣe jura mi lọ so you know what okay why don't we just do it this way how about. Um, okay i think there are some new places let's let's do Ghana. èmi èmi máa tẹ̀lé lọ Ghana lọ́hùn máa jẹ́ kí ló no. náà aflao ah èmi ò lọ Ghana o má tiẹ̀ mú mi rárá why is it that you, you always find justification for everything you justify everything má fọwọ́ kàn mí aflao àwọn ẹgbẹ́ mi lọ sí Santorini tó ń lọ Maldives tó ń lọ Dubai tó ń lọ sí àwọn ìlú tó ní àwọn ìlú alálùbáríkà ẹ ẹ má von mir. Von flow, I flow. ja, come down, come How about a day this way. You don't want to make you happy, right? I want to make my wife happy. Um, okay. How about you give me till at least by that time because if you go exchange rates you know, everything till looks okay. Um, let's do towards the end of the year. End of the year. Yeah. Should we match mm. that way? a mú sí mi lára end of ti dé tán o mo ń bẹ̀ ká o. ẹ á máa bẹ̀rẹ̀ sí máa plan láti sìn lọ. Hmm, wọ́n dì sí mo fẹ́ lọ end of the year ó dáa kò wàhálà o hmm, má lọ sùn ṣáà mo bó ṣe máa ń tọ̀ mí mo máa tọ̀ mí. so mi n pe gbogbo nǹkan tí máa ń sọ fún ẹ ọ̀rọ̀ ẹnu lásán ni. Hmm, ọ̀rọ̀ ẹnu ni action òun náà máa fi mọ̀ bíyàn nífẹ̀ẹ́ yàn ò tí ì ṣó mi po nífẹ̀ẹ́ mi bó ah, ah, you have to be intentional kí mi gan máa post sórí Instagram kó máa mọ wípé ọkọ mi gan ń tọ́jú mi. mi ti lè sọ to yeah. the project in Koya, the road construction. In Conakry, right? Yes. Um, I have the intention of discussing it with you. I want to leave you to be in charge of it. Mm-hmm. Because myself and my family will be going on family vacation for about three months. So in that, I'll, I'll keep calling. I'll keep in touch. It's not that I'm going to leave you all by yourself. Ah, Kule, you know that project is a very big project and it's so difficult for I to handle it. I need you. I know you're capable of handling it. That's why I'm leaving it to your power. And moreover, I'll keep calling both video calls, audio calls to see how things are moving. I won't leave you all by yourself, I promise. And I'm sure you can do it. If you can't, I want to do it over to you. Ah, okay. As soon as I land, I'm coming to Conakry to myself. Okay. <laughs> Um, ah, ah, guys. Dayọ̀ kẹ́hìndó afana kí ló ṣe ẹ̀ kí ló bọ̀ inú mi dùn lé kí ló ṣe anyway my friend Dayọ̀ oh. and Kelvin my business partner also a contractor from Guinea Conakry to be precise so she be monitoring our business and our site over there. She was actually on her way before you guys stepped in. <laughs> So, uh, all right, no problem. Please take your leave. Please don't forget to call me. I sure will. I'll call you. It was nice to meet you. Oh. All right, be safe. All right, thank you. All right, careful. Thanks. Bọ̀bọ̀ yìí lọ́ra lánú lẹ̀. Ẹni tó ṣe yẹn she is my business partner. I imagine pé ọmọ yẹn gbọ́ èdè tiwantiwa àti ìṣọ́nà àtọ̀rọ̀wá. Ohun tó fi wọlé yẹn náà dà rẹ́mi padà yá ẹ̀dẹ̀ lè kí n ṣe kí n kan gbàgbà business associate ẹ̀ máa ṣe báyìí gbogbo náà kọ́ ni kí n lọ. ìbíbo ti já gbà. ta ló sọ ẹ tó ń já mo lọ sọ ẹ mo kò tún já òǹkè zero nine. yéè o ṣe ọ̀rẹ́ mi. o ti já ti já ti já ẹ wo ẹni gáàsì mi ò ní pẹ́ wá lọ. Ah. kí ló dé why so fast? ṣé o gbé níbi kí n lọ kó wé wọ́n tẹ̀lé wa mo bá pàdé ẹ̀ ẹ̀ náà òun ni ò sọ fún ẹ ní ogun ẹ̀dá abẹ́dì yẹn wọ̀lá wa mọ̀rọ́bà àmọ́ ń lọ fún business trip kan lọ́la àwọn ilé ẹ̀kọ́ fún wa ìyẹn bó ti ẹ̀dì ọ̀fun kò jẹ́ ká yára tẹ́lẹ̀ ká mí gòkè tó lọ máa lọ three months òun láti lọ di ẹrù ní ojú sí ìyá kejì. bí sèwọ́n ni ojú tẹ̀ máa máa ọ̀rẹ́ díẹ̀ kó tó bọ̀ àwọn ọ̀rọ̀ Peninsula Go to the Guru Committee of Kelvin. That should be the case. Um, I love one hour, man. So after one hour, lọ. One hour yẹn ti da. O tó yẹn náà. Yẹn náà tó láti. Ó ti gbé ẹ ìgbàgbé. Ilé ẹ̀fẹ̀ mọ̀ yẹn. Ọlọ́wọ́ ìgbà ó ti gbé ẹ ìgbàgbé. Mania. Darling. Hi. Hi. Hi. Hi nígbà tó ní máa gbọ́dọ̀. o sọ pé òun mú ọ̀rọ̀ ẹ bọ̀ náà. mo pé ìgbà tí ẹ pè mí òun nìkan ló wà ní so lórí mi ṣe ní ẹ mọ you know. my name is Nai. Thank you. Ah, sorry, one of my friends. Best friend. Uh,

olùwẹ̀ mi. o ti yé mi káwa yọ owó rẹ. káwa fi yóò yẹ ẹgbẹ ọgbẹ. o ti yé mi. ẹgbẹlẹ ẹgbẹlẹ ẹgbẹlẹ ẹgbẹlẹ. ojú yẹn dọ́tọ̀ yìí. kò fà náà kò fà ṣé o mi sọmọ mo wọlé sí mi mo mọ̀ pé girlfriend wọlé pẹ̀lú mọ́mí àǹtí hmm. mi ò tí mi ì pé ó máa mú òun wá. Okay. Then ah, ah, ah, I love my wife. Mi ò lè cheat on my wife. Yes, yes, I know you love your It's fine. But this one time, just this one time, o ní bá àkọ́jẹ́ Ah, ó lè ba In fact, ó lè bọ̀ lajẹ́ àbá àkọ́jẹ́ kún I can't cheat on my wife. I serve my wife alone. Ẹyin lẹ́yìn ṣe ogun yẹn. Ah, no, No, mi I'm sorry. I can ah, just this time just this time just this time just this time ẹ ti ẹ tọkọ nígbà wá sọ nìyẹn a ah, lè wọlé o mo ní kí n máa lọ náà tẹ́lẹ̀ mo ní fún alámọ́ ní fún wọn àwọn àjọ àkọọ́lẹ̀ sọ fún fifteen minutes ní màlúù fún wọn ẹ mo gbé bọ́sà o ẹ wà wá pọ̀ mi wọlé padà àbí kí ló tó ń ṣe báyìí náà mo ti ń lọ ní ẹ̀jú máa lọ àwọn ọmọ bá lọ́nà ọ̀pọ̀ náà wà lóṣù predict mọ́tà tó mi kan lámú yẹ ká gbára yẹ káyọ̀ wọ́n náà wà Aww. Thank you. Thank you. Ah, Keiko. Babe, Uncle Linko. I wọ̀n dáyìí ló mọ̀ tí ló see. Ah, okay. She could see. Oh, she kì see through me, mi Ah, no, Oh, but ọ̀bọ̀ ló tọ̀tọ̀ ṣẹ́rí ọ̀rẹ́ mi mi kò láìpẹ wàhálà ẹ wo ẹ mẹ kẹ disturb fàájì tiwa kò yí ọ ọ ṣe lè disturb fàájì wa ju. Ah, ah. ah, mo mo la ọmọ yìí. èrò lọ́gẹ̀ àdókètò oh, èrò sì ní àdókètò pé. mo ò jọ àwọn kan táwọn náà kọ lè kẹfẹ mu. ẹ jọ ta ló wà bẹ́ẹ̀. adé orí gidi ni kò fi dé mi yé o mo bẹ̀bẹ̀ olú adé orí gidi o ni kò fi dé mi yé o yé o yé mo bẹ̀bẹ̀ kábíyèsí ọkọ rere ni mo fẹ́ yé o yé o yé o ni mo fẹ́ o ọkọ tí ó ṣèkẹ́ mi ni mo fẹ́ o ọkọ tí ó mọyì mi. hello. hello. yes please ẹ jọ̀ọ́ accident kan ló ṣẹlẹ̀ along Lekki Ẹ̀pẹ́ express road and nígbà tá a máa wo eh, phone victim yẹn nọ́mbà yín ló wà lórí as an emergency contact. yé mo dáràn ha ẹ eh, ní Lekki Ẹ̀pẹ́ expressway mọ́tò ọkọ mi nìyẹn. ẹ jọ̀ọ́ ibo ló wà ibo lẹ wà ibo gangan ni. a ti gbé wọn lọ sí care home hospital tó wà lọ. Ah, ok ní aago mẹ́rin. Ah, accident ń pọ̀ but. but what doctor but kini kilo kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi gangan. Eh, doctor look mo understand tẹ́lẹ̀ bá mo sọ as obìnrin tó jẹ́ look Kunle is my best friend whatever it is báwo sọ wá sọkùnrin kí ló ṣe fún yín. tó o bá lè bá mi sọ̀rọ̀ azóbìnrin why ẹ wo èmi nìyàwó ẹ i'm his legal wife whatever it is please ẹ kàn sọ fún mi kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi what happened. it's not what you think. okay. for now it's stable. okay. gẹ́gẹ́ bí mo ṣe sọ bí accident ń pọ̀ wá wọ́n sustain spanner injury àdè máa nílò láti ṣe surgery láti remove àwọn fragment of bones tó wà nínú spinal cord ó kàn jẹ́ pé fifty fifty chance òun ni wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n fẹsẹ̀ wọn padà ó dẹ̀ ṣeé ṣe kí wọ́n fẹsẹ̀ wọn padà. ẹ ṣe ẹyin fifty fifty chances kò lè sleep. Ah! ó ṣeé ṣe kí wọ́n fẹsẹ̀ wọn ó lè ṣe ṣe kó má fi sí méjèèjì ẹ jẹ́ ká máa dúpẹ́ ọlọ́run tó dé nìyẹn ó ní reason tó fi ṣe bẹ́ẹ̀ ìdílé àdúrà pa Yeah. Ah! Tẹ̀lé tó dùn sọ́dọ̀ kí n fà yẹn. It's okay. Fine. báwo wà ní. pẹ̀lẹ́ ọ̀hún mi báyìí. ẹ ṣe. ṣé ibi hmm. mo ṣe gbọ́ báyìí I was so devastated. Hmm? Hmm. ṣé kò wá sí nǹkan míì tó lè ṣe bí kò gbé wọn làbọ kó tún lọ rí specialist níbẹ̀ náà. Ah, gbogbo nǹkan tí èmi náà mọ̀ ni mo ti suggest, mo ti try everything, mo ti sọ fún ọ According to the doctor, it's a damaged spinal issue, so there's nothing that can be done about it. What is it, Lusa? I'm so for long. Chronic pẹ̀lẹ́ tí mo ṣe wá ń kó báyìí. Ti kò kí ń dé bá ní káyẹrí. Mo hmm. um, tẹ̀sẹ̀ ti parí leave me for the year. Màá hmm. kàn Yeah mo ṣe máa máa tọ́jú ẹ̀ lọ́wọ́ mm, kí ni mo ṣe. ṣé bó ti ọ̀wọ́ wákàtí ẹ̀ rí wọn àwọn nurses ni wọn ò jẹ́ ká wọlé. kò kí n ṣe visiting àlẹ́ wa besides tó bá tẹ̀ jẹ́ pé ọkùnrin tó wá jẹ́ méjì nonetheless a ní pé délé náà tá bá ti délé ìlú kì í sí. wo mo tẹ ní láti rí wọn because nǹkan tó ń go through yẹn kò kí ń ṣe nǹkan tó easy ọlọ́run akókó wà pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ mi you need this one. Thank you. blessing for me. Everything shown. I'm grateful. Thank mm. you so much. Òun dúpẹ́ lọ́wọ́ pé mò ń tọ́jú ọ̀rẹ́ mi. Ó dà pé òun gba tíìmù àti ibi tá a ti bọ̀ rè bọ̀. Ó sọ fún ìyàwó ẹ̀. thank you. Okay, tó bọ̀. wọn lóde ọkọ rere ó wọn lóde kò má sí o ó wọn lóde ọkọ rere ó wọn lóde kò má sí o. nani nani nani ohun tó ní nani nani nani o yẹ o ọkọ rere nítorí pé ó ṣọ̀wọ́n o ó ṣọ̀wọ́n o ọkọ rere ṣọ̀wọ́n mo ló ṣọ̀wọ́n ó ṣàwọn o. Ah. ó ga o àánú tẹ́ni máa ṣe mí o amóṣomọ ẹni táànú ẹ̀ ṣe mí ọkùnkùn lé mi àánú wọn ṣe mí torí pé bọ̀dá yẹn wọn ò ní lè ṣe tatatatata ah, ẹ wo tatatatata àwọn ẹ̀kọ́ kí ló dé please ó mọ nǹkan tá à ń pè kíní yìí ṣúgà dúró ó máa ní bó ṣe máa máa ṣe bó ṣe kàn máa fọwọ́ rá bó ṣe kàn máa lo ó mọ tibitibi tó ń lò nísìn ó máa máa ti gbogbo ẹ̀ bó máa balance ẹ̀ máa balance dàbí kò lè balance àga kankan tí ọmọ kíní yìí kàn máa gbé sókè báyìí hmm. kàn máa jùlẹ̀ bákan náà ni ah, kíní yìí adùn adùn má dẹ́ẹ̀kẹ́ òun pẹ kínní yìí ah, ah, ah, sórí irú ọkùnrin bẹ́ẹ̀ hmm. tírú ẹ̀ bá ṣe o hmm. iye tó fi ń gba iye tójú ẹ̀ fi màmá rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kókókókó dànù. ìnà ọ̀hún ṣé ọmọ nǹkan tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí ni ọ̀dáyàn ò ní lè ṣe mọ́ nǹkan tó fi jẹ́ ọkùnrin gangan nìyẹn nǹkan tó ń jẹ́ kúnlé nìyẹn kíyàwó ẹ̀ má lè jí láàárọ̀ kó jarun pa sọ́tún kó kò jarun pa dédé kó. bíbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ question má bínú o hmm jọ o tírẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ tó jẹ́ pé ọkọ ẹ ló wà lórí wheelchair ṣó máa fún wọn tí o máa sá mi stop ah stop ṣe bẹ́ẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà kí ló ń ṣe ọ̀dẹ̀ fi yọ̀ sí òun fi yọ̀ já stop now ọkọ mi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà aburú ò ní ṣe mí aburú ò ní ṣe ìdílé mi èmi kọ́ ni mo gbàdúrà ẹ̀ sí tẹ́ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn inú mú kan bá kẹ́dùn ni. má bínú ọ̀rẹ́ mi ó ti fẹ́ máa tẹ̀kẹ̀kẹ̀ sínú jẹ́ àmàlọ́bí tá à ń lọ. Ah. jẹ́ àmàlọ́bí tá à ń jamalọ́kì. mo ti fẹ́ ṣe breakfast ẹ̀ ṣé o máa fẹ́ lọ jí ẹ́nsàlẹ̀ ní àbí kí n bẹ́ẹ̀ gbé wá. Ah, ah, breakfast you are even still in your pyjamas kí ló ṣẹlẹ̀ o ò lọ́ọ́ bí no mi ò lọ. mo ṣẹ̀ṣẹ̀ parí leave kan ni. òtútù eh, yá sáré gbà me. is it not gonna affect your work. no you believe leave i'm not on leave. then what is wrong come you right. yes More resign. Resigned. Yes. Why? Why? Why? Why did you take such such decision? Why? Why? Why resign, Kilode? <sighs> I have to. Time to need me, Junie. You need my support. You need my care. I can't afford to leave you now. Simba ni bá ní pé mo lọ bí iṣẹ́ gan ọkàn mi ò ní wà ń mi máa wà ń because mi ni mo bó ṣe ń I need to be here for you. Tenny, you told me ló ṣe resign. Yes. No, no, no. Babe, don't say no. You will do the same for me. No, no, now. Tó bá tiẹ̀ máa ṣe nǹkan báyẹn, wàá jẹ́ kájọ sọ kájọ rò ó. Kò ní lè take decision without my consent. No. Tí n bá sọ fún ẹ, mo o ní and I need to do it. Come on. Oh, is it necessary? Is it? Yes. It's necessary. For my husband. Very necessary. Then we can always get it made. Ali Bomodo Tama assist me now. Ọmọ ọ̀dọ̀. Yeah. Ọmọ ọ̀dọ̀ tí mi ò mọ bí tó ti wá, tí mi ò mọ ilé ẹ̀, tí mi ò mọ ọ̀nà, tí mi ò mẹyẹ tó ṣú ló máa máa tọ́jú ọkọ mi. Èmi dẹ̀ máa wà níbi iṣẹ́. Báwo feel pé mo máa feel? You don't have to. How do we feed? Who takes care of us? How do we survive? We are going to survive. How? Ọmọ bí mi ò kí n fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. You know. Ìwọ náà ṣàmù pé mo ní some financial investments kọ̀ọ̀kan tí mo máa fún wa every month. Besides, mo lówó tó tówó tí mo lè fi bẹ̀rẹ̀ business profit tí business mi bá ń yield àti gbogbo àwọn interest ma ma rí lórí àwọn financial investment mi will be more than enough for us to survive. a kàn ní ṣe kọjá ara wa ni ìwọ náà dẹ̀ mọ̀ pé àtẹ̀mí àti ẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí n ṣe pé bóyá a máa ń jẹ nǹkan tágbára wa ò so we will be just fine babe please believe me on this. Okay. Ọkọ mi, trust me. I know you can trust me. We'll be fine. When I say we be please don't do this to us. Mo gbọ́n me o. I know you can trust me. And you know you can trust me. We'll be fine. We'll be very fine. It's just the face ó wà ní ẹ see better be thankful Oh, dúpẹ́ you have a good wife come on bobo. you're your of me. èmi ò mi ò lẹ́sẹ̀ iṣẹ́ ìyàwó mi tún wò sùsù òun fi ṣẹlẹ̀ tí ó ta ló fẹ́ máa bọ̀ wá ta ló fẹ́ tọ́jú lọ. ọmọbìnrin ní òun máa bẹ̀rẹ̀ business and even as at that ó ti ní investment tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n máa hid fún every month wọn náà dẹ̀ mọ́ pa ẹ̀ kí ló tún kù. wọ́n lè fi taratara gba sí decision yẹn kó o bá mi lára mu báyìí ṣùgbọ́n tó bá mi lára mu. Kunle, listen, Remy. What happened to you? Tó bá ṣe ọkùnrin mi, ìyàwó àti sálọ. Àbáwọn tó wà ta ẹ̀kọ́, àwọn ọmọ gidi pé gidá ẹyẹ fò ni wọ́n. Remy, you should be happy that you have a woman that's ready to put her life on hold for you. Come on, Bobo. Wow. Ayọ̀. Ṣé ọ̀rẹ́ àti tó kọjú No Lọ́mọ̀ bóyá ó ń dán, àní kò dán ṣọ́ra tó kẹ́yìn sí ò lè mọ̀. ọ̀dọ̀ ilé ayé yìí ìlú gángan ni ní tó kọjú sẹ́nìkan ẹ̀yìn nìkan sẹ́lò. ṣé mo lè béèrè pẹ́sọ̀n kan lọ? jọ kí nìkan tí mo ṣe fún ọgbọ́n kankan tó fi dá mi jókòó wá. ìyà iṣẹ́ dání àìmọ̀wá wù ni. now you beginning to sound to me as an ingrate má jẹ́ make a regret decision please don't she's trying all her possible best to make you happy. happy. so this is your definition lọ. This is Peter Ah. Nani, nani, nani, ohun Tony! Nani, nani, nani, oh, yo! o, ọkọ rere. Ah, ah. Nítorí kò ah, ṣọ̀wọ́n o. Àlejò ńlá ni mo gbà yìí o. bóòní ẹ̀pẹ̀lẹ́ àárọ̀mọ̀kẹ́ gbogbo kò yẹ kó rí báyìí ẹ ó ga ah, bẹ́ẹ̀ ṣe yọjú sí mi all through my stay in the hospital. ọkùnkùn ah, lè kò rí bẹ́ẹ̀ o adẹ̀wà o àwọn nurses ẹnu jẹ́ ká wọlé wọ́n ní kò ń ṣe visiting àláwá ìyàwó sọ pé wọn ò ní pẹ́ discharging pé ká kúkú máa bọ̀ nílé n sá ẹ ṣe gan mo dúpẹ́ o àní fi rẹ̀ sọ fún wa àní lórí ọ̀la wọn lágbára ọlọ́run àwọn àríwá yìí. agbára ọlọ́run yín lè máa dìde rìn lórúkọ jésù ẹni bàbá ikú lórúkọ jésù ẹ máa dìde mo nígbàgbọ́. ẹ ṣe ẹ ṣe gan thank you so you are good right uh, <laughs> let me leave you ladies to catch up eh? i will be inside mo ní kí wọ́n á yọjú sí yín náà ni. all right sir. don't worry i will find you. yeah i'm sure attend to your guest. Mm. i'm good. Oh. Erasa. Erasa. Erasa. Erasa Erasa, ọmọ ìpẹ̀lẹ́. Ẹ ṣe bọ̀ ọ́, ẹ dé kí ara yẹn. Ìpẹ̀lẹ́. Ní ọ̀rẹ́ mi, kò tọ́jú. Ah, lágbára ọlọ́run wá kúkú jẹun ọmọ gbogbo nǹkan tó ń ṣe yóò easy o ọlọ́run bá mi dúró tiẹ̀ mo ò ní ṣe lásán. Ah! kí lè máa mọ kí lè máa jẹ. Ah! mi wà òkè báyìí o. why not? èmi náà wà òkè. Ah! wọ́n wà ó ń ṣe ọmọ òkè. ẹ ọ̀rẹ́ mi báwo wá ló ṣe ń kópù báyìí pẹ̀lú ṣé gbogbo alamọ̀ pé ṣe wà tasking. ẹ ẹ wọ́n ti resign. resign. Ah. Hmm. mo ní láti tọ́jú ọkọ mi ìjọba fẹ́ bá mi tọ́jú ẹ̀ hmm. kò ṣe pé bóyá àwọn ọmọ wa mi bá ìtàn lè bá mi bá bàmá wọn táwọn ọmọ bá mi bá ìkò ṣe wọn lọ school hmm. you know so ah, àná àìtọ́. kò tó ṣe yẹn ló wà òkè ah, tó tọ́ ni kò kí n dé bá ní káyẹ̀ rìn bó ṣe dúró tì wọ́n yẹn ọlọ́run bá mi dúró tì ẹ̀ tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ni mo mọ̀ wípé wọ́n máa ṣe the same thing fún ẹ and a good man hmm. deserves another òṣègùn ọ̀rẹ́ mi. ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ hmm. he will do it over and over hmm. again oh. it was a tough decision but yeah. at the end of the day Kúnlé is worth it yes. it's really worth it. he does Oh my bá mi dúró tiẹ̀ agbára Ọlọ́run ẹsẹ̀ wọn méjèèjì wọ́n máa fi if you ask me it's a very stupid decision to make. ah ah o oh, they take it easy ah babes it is stupid why would you put your life on hold because of a man ọkùnrin tẹ́ni ní bóun ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló tó ṣe ń tèkẹ̀ personal. mi ò tèkẹ̀ personal mo kàn ń sọ ní pé ọkùnrin tó lè sùn kó jí kó dẹ̀ decide pé ah nǹkan báyìí làwọn fẹ́ ṣe wọ́n dẹ̀ ṣe kó ń ṣe gbogbo ọkùnrin ló láǹkùnrin tó bẹ̀ yẹn. if okay hold on mm. hold on mo fẹ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé tẹ́ni ló wà nírú position yẹn eh. do you think that man is going to put his life on hold for Tenny. Wo babe, àwọn tí mo wò yẹn, they are lovebirds. He can do the same for her. They play. Uh -uh. Just they play. Ọkùnrin. Ọkùnrin tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn ò láǹkùnrin. Èyí tó pọ̀lọ hmm. ẹ pé díẹ̀ báyìí ni. Oh. Èmi sọ tèmi o. Oh. Hmm. Máa wọ̀ ẹ̀ wo màmá mi. At this point in time, we need to support our friend. Support yẹn gangan. Hmm. Òun ló ṣe kókó o. Ah, Kí ni? Má jẹ́ ká borí Ọlọ́run mọ́ra o have I not been supportive mm. I'm a very supportive friend ó sọ ó kàn jẹ́ pé tíyan bá ṣe nǹkan tí ò bá tẹ́ mi lọ́rùn hmm. èmi máa sọ jọjọ jọjọ jọ wọ́n tiẹ̀ ti pọ̀ jù kí ló dé ṣé kí n já ẹ sọ́nà àbí wàá tẹ̀lé mi dé ṣọ́ọ̀bù. kò ń ṣẹ́jú ẹ̀ tó bá yẹ pé mo gbé mọ́tò òní máa bá mi sọ ilé ètò òǹtọ́ ní ṣọ́ọ̀ṣọ́ ọ̀fẹ́. sorry for the goal. ah ọ̀rẹ́ mi. kò máa ṣe yí ọwọ́ lóde ọkọ rẹ̀. ọmọ mi mi ò mọ̀ pẹ̀ tó kọ́ mi mọ́ pẹ̀ wọ́n lè gbé ọmọ àlè wá sínú ilé àwọn. máa wo bí n sà. bá wo títí. mi láìpẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹbí ẹbí bá wo títí. àti máa fà tọ́ pàtìlẹ́jẹ́ o. gọ̀ má sọ fún ẹ àtàkùn ògọ̀ ah ìwọ ló ṣe ń fira gbọ́ ọkùnrin. ó ti extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ń sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹgbẹ́ ìsìkọ́lù yìí létà. o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tiyín kan ni. tiyín yóò kàn tílé yín yóò kàn ẹlẹ́nu òṣì. àmínà. sọ̀rọ̀ ìfẹ́ ẹni kẹsàn-án tó fọ́ mẹ́ẹ̀ta àbẹ́yọ̀ kan lẹ fẹ́ ah, eh, mẹ́tẹ̀ẹ̀ta náà kú. ṣé torí pé àwọn náà bí mi sìn kí n gbé ọmọ mi sílẹ̀ kọ́dẹ̀ má dà kọ́dẹ̀ gé. ẹ gbowó tọ́lẹ̀ sí ilé ìgbà yìí ṣe ẹ yọ ọkọ̀mọ́lẹ̀ pọ̀ ẹ̀yàn ẹ yọ four four fifty àwọn àdúgbò kàrà nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rè ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà lè. kò wá ní ìdùn mí nígbà tí inú ìsìn ní ọkọ̀ báwo ni bẹ́ẹ̀ mọ̀ ní ọkọ̀ tó mi ò ní gbàgbé ẹ̀. ó máa accept ẹ ni kí ló dé wọlé ó máa accept ẹ she must leave this house. ẹ jẹ́ ẹ wọ ẹ kọjú ìgbà náà wà wọ́n náà wà jẹ́ mi jà. ó wọn lóde kò má sí o nání nání nání ohun tó ní nání nání nání o. Okay, show up. I'm alright. Oh, I had a very stressful day. Really? mo yí ní àgbè tí mo wọ yìí wọ́n ti ń pápá wọ́n ti ń kiss náà dé. àwọn ìdí àná ti já o. àwọn ti jára wọn ti jára wọn dàpọ̀ àwọn tó dàgbà sí amẹ́ríkà ni wọ́n ni wọ́n ti lè má ṣe gbọ́n. àtọ̀ sáwọn yìí gbogbo wọn ló ti já mm. life is evolving babe. guess no. ah guess. Mm. Um, oh. Raki your head má wọrí jẹ́ sọ fún ẹ wo tẹ́ni ti resign. Mm she got a better offer or what? better offer indeed kò rí better offer you ó mọ pé ó rẹ ọkọ ẹ ó wá sọ pé ó resign torí pé ẹyin kó ba lè tọ́jú Eh? wow wow wow. <laughs> wow wow yẹn lèmi náà sọgbà tí mo gbọ́ come to think of it sure make sense Let me ṣe pé ó ti ń progress ní career ẹ̀ ó mà ní kò máa assistant branch manager in the bank. Hey, wá are gbogbo ẹ̀ lẹ̀ látọ̀dún tó ọmọ yẹn ti wà ní banking sector ó wá filẹ̀ torí ọkùnrin ọkùnrin. Mm, no but mm, emphasize lórí ọkùnrin náà ni kò sí nǹkan tó fẹ́ ṣe náà kí ló tún fẹ́ ṣe the best she can do is actually to just quit one for one and of course ọkọ ló máa mú náà. ẹyà hmm, ọkọ ló máa mú ọkọ ló máa mú babe tí ẹ kọ́kọ́ dúró náà babe yeah. if reverse was the case tó bá jẹ́ pé obìnrin nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ṣòro pọ́kùnrin máa fi iṣẹ́ ẹ̀ lẹ̀ torí obìnrin. mi lè dáhùn yẹn o. ẹ nílé dáhùn jẹ́ sọ fún ẹ tó bá jẹ́ pé. tó bá jẹ́ wọ̀ náà kọ́ ẹ tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ tó bá jẹ́ pé ọkọ rẹ mi ni ah mo trust bọ̀dá yẹn bọ̀dá yẹn máa fiṣẹ́lẹ̀ torí bọ̀dá yẹn nífẹ̀ẹ́ gan bọ̀ tó bá jẹ́ èmi èmi tó ń wọ ati wọ ọkọ mi tọ́lọ́run ti fún mi látọ̀run wàhálà èmi lè torí ẹ fiṣẹ́lẹ̀ àìdàn <laughs> máa torí ẹ fiṣẹ́lẹ̀ ìwọ tó ṣe pé tó ṣe ń gbé dúdú ló ń gbé pupa gbogbo nǹkan tó ń la mọ̀ ọ́ wọ́n kọ́ mi jẹ́ ká fi yẹn lẹ̀ mi lè torí ẹ̀ fi ṣẹlẹ̀ o mọ̀ ah, mọ́ra wa. ìbùkún hmm. despite all your several accusations hmm. ṣé o ti nígbà kan tí o ti ká mi pẹ̀lú ẹ̀rọ. <laughs> èmi máa ká ẹ ah, ah. bébì mi hmm? mi ò lè fogun ká ẹ kí lọ ṣoògùn lọ́dọ̀ babaláwo mi ì lè ká ẹ because ó smart gan ó mọ bá bá ń pè é ní ni idán gangan èèyàn pọfẹsọ pínà wo wo wo tí ẹ jẹ́ ká tiẹ̀ sọ tó tọrọ ní lẹ́wù tá a dé ṣùgbọ́n pé mi àti ọkọ àtìyàwó ni wá wọ́n dẹ̀ ní tọkọ àtìyàwó bá ti pẹ́ ọmọ à ń di ẹ̀gbọ́n àtàbúrò ni tó bá ṣe pé òǹkó kúnlé wọn máa ń ṣe ṣìnà máa ń kóbìnrin ṣùgbọ́n pé ìyàwó wọn ò ní dúró tì wọ́n ọ̀rẹ́ mi á ti lọ tèfètè mi máa sọ fún pé kó kẹrù ṣùgbọ́n torí bòdá yẹn dà ẹ ṣé ìjìwá ẹ nínú ilé gbogbo ẹ̀ yọ lọ gbé kọ̀ ẹ̀ ń ṣe kúròkúròkúrò change ẹ eh, yíwá ẹ padà ẹ wọ́n ti búra fún ẹ a lot of times nínú ilé yìí pé ojú kan la dá mi ní but yet ó ṣorí gbogbo o kì í fẹ́ believe yàn o fẹ́ believe yàn. kọ́kọ́ lóná àwọn ìbúra tó máa ń bù yín àjọ múra wa mo ti ń fẹ́ ní ti ilẹ̀ tàsídẹ̀. orí àwọn ló wà orí àwọn orí àwọn. pé o kì í mọ dáadáa. Thank you, Mama. Tí n bá ní kí n dúpẹ́ lọ́wọ́ mo ṣọ́ pé nǹkan mi lè tẹnu mi jáde. Thank you so much. Call me kí ló fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi fún i'm your wife ìyàwó ẹ̀ ni mo jẹ́ why are you thanking me. Danny ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ sórí obìnrin tó lè ṣe nǹkan tó ń ṣe kó wà pọ̀ for this reason i want to say thank you mo mọ̀ lọ́rọ̀. I have told you times without number. I know if I were in your shoes, you would have done more. Àbí ṣé ò ní ṣe ni? Mo mọ̀ pé o máa ṣe é. You have always been good to me. You're perfect for me. Ìwọ nọkọ tí ushimu ṣe mú yàn gan. Tí gbogbo wish pé káwọn ṣé nítorí pé ìṣòro kékeré wá dé kí wọ́n sọ pé ò dámọ́ ni never you are a good man. I love you so much. Enough fẹ́ wà ní kò. Àmì o. <laughs> Okay, let me, let me round up. bẹ́ẹ̀ jọ wá bá mi ní sọ̀rọ̀ bí o lóye ṣe. òkè ó hello grandma yes ma ṣé àlàáfíà lẹ wà àwọn ọmọ yín gan ẹ̀yà ẹ jẹ́ kí n <laughs> Ladis Mucho. I ask again. Salute you, Mulade. bẹ́ẹ̀ ṣe ń bá mi run marriage mi o. bí ẹ fi gbá àwo ti tiẹ̀. as a matter of fact top party lẹ jẹ o. gọ mo sọ fún ẹ several gọ ah ìwọ ló ṣe ń fira gbọ ọkùnrin. n extend meeting yẹn sọ́la o èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ǹ sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹ pé ìsìkọ́mì yìí létà. o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́ àbí ṣé tiyín kan ni. tiyín ó kàn tílé yín ó kàn ẹlẹ́nu òṣì. Amina. ó lè fẹ́ ẹni kẹsàn-án tó kàn mẹ́ẹ̀ta àbẹ́yẹ̀ ọ̀kan lẹ fẹ́. ẹ ah, eh, mẹ́tẹ̀ẹ̀ta náà ṣé torí pé àwọn náà bí mi sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́dẹ̀ má dà kọ́dẹ̀ ẹ ẹ gbowó tọ́lẹ̀ ilé ìgbà yìí ṣe ẹ yọ ọkọ̀mọ́lẹ̀pọ̀ ẹ yọ ẹ yọ fọ́fọ́ fìtì ẹ fún mi fífi àwọn gbọ́kàlà nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rèé ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá ń gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà lè. kò wá ní ìdùn mí nígbà tẹ́yìn náà sí ilé ọkọ báwo ni bẹ́ẹ̀ mọ ilé ọkọ tó. mi ò ní gbàgbọ́ ẹ̀. ó máa accept ẹ ni kí ló dé wọlé ó máa accept ẹ she must leave this house. ẹ wo ẹ kọjú ìgbà ẹ wọ́n náà wà jẹ́ mi jà. dẹ̀ finú wínú mo dẹ̀ jẹ́wọ́. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ìwọ oníyàwó síbì kan ó ní ọmọ méjì bí ó dẹ̀ mọ́. <sighs> Okay. The question is, how? Where? <sighs> When? <sighs> I fell into lie. this whole drama started nígbà tí mo lọ ṣe road contract ní oṣù ten years ago. The real contract was just few months into our marriage. Mo dẹ̀ rántí pé nígbà yẹn ni mo lóyún àwọn òbejì. Yeah. This has happened in my life el plan àti fífi sóògùn el plan àti ṣe láìpẹ́ ṣe during those periods you were in America for a and I was in Russia for a year so you see it then um, mi ò ní reason láti cheat on as a matter of fact. fundo for this that happened is to something the or what. I, I just wanted to satisfy my stupid sexual desire. It, it landed me Um, I just sent you some of the ticket. to sort yourself. Hmm? Uh, tó bá ti lọ ní ìsìnkú àbúrò pharmacy hospital do something about it. But this never happened. Sure. Good. Ah, well, you can chat me. If you want any other thing, you can order. I want to show Okay only for her to come back and tell me. Oh shit! Can you believe it? Can you ilé. kí ló jọ lójú yín. How? Ah, but mom will find low to get free to go. it. sort already all the time now. I can't remember. Okay, I know what to do. I'll send you some money now need to get rid of that thing in you ASAP. Even if you give me 15 million, mi only show you to one wà nù mí. Wá ọmọbìnrin kilos here, kilos ẹ̀ kí ló ṣẹlẹ̀ ìgboro làwa náà má torí pé mo lo pátá lọ́kọ̀wé mo ṣubú lórí ọ̀kadà rẹ̀ mo forí gbálẹ̀ gan-an ọmọ bá wo bí máa fún ẹ lówó lọ yọ kí ni tó bá ti gbà ó máa bímọ tó máa dá tọ́ ni o ò lè fi kọ́kọ́ dẹ̀mí mọ́lẹ̀ o kò jẹ́ kó máa yíyẹ bóyá wà yẹn o ṣùgbọ́n. Excuse me, Mr. Man. Yeah, excuse. I am not here for you to father my child. I'm just letting you know to prepare your mind that you have a child somewhere. Bye. Gurelele o. Preparing my mind with have some somewhere somewhere. I could feel that feeling. Um, tí Pèmíládé dẹ̀ fi bí ọmọ She didn't me for a dime. Ah, so I'll tell you every truth. Ní ọjọ́ kan, a rò wípé ẹni tó tiẹ̀ lọ bímọ fún mi. Yẹ ti ẹ̀ lójú sọmọ yẹn kó. Kúnlé. Yeah gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ mi ò nídẹ̀ take responsibility lórí ọmọ yẹn As you can see, I am capable of taking care of her. To bá dẹ̀ doubts, paternity lórí Omowa, you can actually go for a DNA test. Yes, torí àtìgbà tí mo ti mọ̀ ẹ́, mi ò mọ ọkùnrin mi. And mind you, any adé lórúkọ ọmọ And one more thing, nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé obìnrin to bá ti mo fún ni, ó ti kúrò lálé ẹni o. I just want you to have a rethink. <sighs> Um, Lade, you know what we'll do? Okay, can I beg you for one thing? Can I at least see this child? Jackie Ricky to her. Let me get to meet her. You are free to see her. Torike will So let's go. Okay. Oh, in America, too. ordeal the other So after seeing the child, Odubere said they were heavily. And then, on a day of remember, oh, the lady asked me to sleep to Look, look, Oroshi òṣì come you understand ẹ kí yóò má fọwọ́ kàn ìpẹrẹ báyìí ni wàá sọ pé o ti lóyún ẹlẹ́dẹ̀ yẹn ni àbí kí báwọn ti ṣe rí báyìí. and so what, whatever it is that you're saying now could, could make sense and I could say add up and on this one we are getting rid of it and that's final. èmi ń jókè we shall see we shall see ah, kí ló dé ah, ohun tí mo sọ ní alẹ́ ọjọ́ yẹn ló fi bí Yeah, I'm sorry. most times máa sọ fún ẹ pé mo lọ fún contract for construction to be more finite cold aliens. I was going there to spend quality time with the kids. Ah! Kúnlé. Ah. Ọmọ méjì tí èmi àti ẹ lé, a kó wọn lọ sọ́dọ̀ àbúrò ẹ̀ pẹ̀lú grandma ó ní pé torí kémi àti ẹ lè secure future wọn mo gbà sẹ lẹ́nu I only travel to see my kids. and the from another woman. No. Look. Tell him, Mujabi. Tell him, Mujabi. Look, look, I know, I know. Tell him, Mama Finu, Elu, Mujawa. Tell him. No, no, no. ni mo ṣe fún ẹ tí mo fi dísáàbù kó báyìí. o dísáàbù ẹ. mo dísáàbù ẹ. look ah! look. lọ. ebi tẹ́yìn sí ọlọ́run wà bẹ́ẹ̀. kí ni mo ṣe gangan kí ni mo irú orí wo lórí mi ah! ọlọ́run mo ṣiṣẹ́ fẹ́ lómi jẹ. come come yeah. let me let me look look. look. Ah! between you and I and God mo ti sùn mo ti rò I was going to her to end this madness ọdún ẹni mo lọ to put an end and stop to this stupidity I want to be faithful to my wife ọdún ẹni mo lọ to mo ti last accident I, I, I, I was going to end it all no mo fẹ́ lọ bá Demilade kí n lè sọ fún mi pé take responsibility of my kids. I'll be there for them financial wise. And I said, Father, but, uh, but this affair between us, I wanted to put an end to it. The accident come in Ovi Dabai. please don't do this. I beg you. Tell me. Mọ́rọ̀ lọ́kọ̀ mi wípé for it, sọ fún ẹ. Máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nítorí ìdájí. Máa tọrọ pé kó fún oríjì nígbà nígbà. Ọ̀bọ̀, ìwà tí mo máa lájú. Hmm. mo ti di ẹ̀fọ́ hospital ni mo bára ọlọ́run tó dá èmi àti ẹ mọ̀ wípé mo fẹ́ sọ fún ẹ mo dẹ̀ fẹ́ tọrọ darí jẹ́ ah. mo fẹ́ sọ ọ ah. mo fẹ́ sọ fún ẹ I was going to tell you I'm sorry. No, o need láti máa sọ You don't have to. You knew what you were doing all along was going to hurt me. But that didn't stop you anyway. You went on and on. But Terry, no. Shomoko, Kule. kò kí ń ṣẹjú ẹ o. mo dẹ̀ finú wẹ́nu títí tó fi fi ṣe ọkùnrin tó fi hàn mí. Kúnlé. I blame myself. I'm at fault. Irọ́. Èmi ni mo jẹ̀bi. Irọ́. Tẹ́lẹ̀ ìwọ kọ́ kúnlẹ̀ èmi ni mo ti gbàgbé pé èèyàn ni ẹ́. bẹ́ẹ̀ni please. níṣẹ́ ni mo gbàgbọ́ pọ́kùnrin ni ẹ́. no it's not so. ah do, you know what. mo gbẹ́ mi ni ẹ́. bẹ́ẹ̀ni lẹ́. ó dé jà. má bẹ̀rù Jenny please Jenny Jenny. Tẹ́ni please Tẹ́ni Tẹ́ni please I beg you Tẹ́ni go to help me Tẹ́ni please please Tẹ́ni jọ please. Tẹ́ni please don't don't please Tẹ́ni. Ìwọ ìlú ọ̀hún ọ̀rọ̀ ló ti yé sá. ẹni bá wo títí. mi láì fẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹni bá wo títí. àti máa ń factor party lẹ́jẹ̀ o. gọ̀ má sọ fẹ́ sẹ́fẹ̀ tẹ̀ pé o gọ̀ ah ìwọ ló ṣe ń fira gbọ́kùnrin. ó ti extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ǹ sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹ pé it's coming o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tí yín kan ni. tí yín yóò kàn tí lẹ́yìn yóò kàn ẹlẹ́nu òṣì. Amina. ó lè fẹ́ ẹni kẹsàn-án tó kọ́ mẹ́ẹ̀ta àbẹ́yẹ̀ ọ̀kan lẹ fẹ́ ah, eh, mẹ́tẹ̀ẹ̀ fẹ́ náà kú. ṣé torí pé àwọn náà bí mi sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́ dẹ̀ má da tọ́lẹ̀ gé. ẹ gbowó tọ́lẹ̀ lè gbà yín ṣe ẹ yọ ọkọ̀ mọ́lẹ̀ pọ̀ ẹ ẹ fún mi fífi àwọn àdúgbò kàdé nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rè ṣe lẹ́yìn tẹ state and capital tán lára mi wá ń gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà nílé. kò wá ní ìdùn mí nígbà tẹ́yìn náà sí ilé ọkọ̀ báwo ni bẹ́ẹ̀ mọ̀ ilé ọkọ̀ tó. mi ò ní gbàgbé ẹ̀. ó máa accept ẹ ni kí ló dé wọlé ó máa accept ẹ she must leave this house. ẹ jẹ ẹ wo ẹ kọjú ìgbà ẹ máa wọ wọn náà wà jẹ mi jà tí ọlọ́run fún ní ọkọ rere ọkọ alálùbáríkà. My love, I am sorry. I got so carried away. I was distracted eh, youthful exuberant àwọn ọ̀rẹ́ mi tán mi mo rò wípé perfect òun wà níbì kankan má bínú ọkọ mi eh, ọmọ ọlọ́lọ́mí ọmọ abíṣojú kan ó jẹ́ ká di lóru ọ̀fà ọmọ ìjàkànjàkàn tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí tí lóṣojú ìta ni wọ́n lóṣojú ebè láàlá wọn lóṣojú òpóró lóko. Eh, ọmọ àlè ló máa kúkú rínú tí ò ní bí jọ má bínú ọkọ mi. nǹkan is that not the same man to finish a benchmark really. where exactly have I gone All I have done in my life is to love you. But instead of you to appreciate me for the kind of man that I am, you kept rubbing it on my face and saying that, eh, you know, kò wá kà mí mọ́ gbogbo ẹ̀fí ọ̀dọ́ ọkùnrin pé so èmi náà kóbìnrin thinking that your friend ọkọ rẹ Mr. Perfect Mr. Caring Mr. Angel was exempted simply because he serves his wife breakfast in bed takes his wife on vacation èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ so èmi ti dìyàn burúkú èmi ò dá èmi ò mọ̀ ṣe really you kept rubbing it on my face and if oh kò sí nǹkan tí mo lè ṣe mo mọ bó ṣe máa tẹ̀ mí káàkiri ṣọ́ mi káàkiri ṣọ́ phone calls mi yet I loved you as I was supposed to But wá ń fi ẹnìkan máa fi ṣe standard fi mi but wait I like to ask you ṣé o ti ever ká mi pẹ̀lú obìnrin kankan rí. no no no I'm asking because I need to know. má jẹ́ ká tún padà sẹ́yìn mọ́ ọkọ mi ìfẹ́ mi olówó orí mi i love you you are the world to me you mean so much to me you are the standard. since when did I start meaning all of this to you? Just when you found out that the Mr. Perfect is no longer the perfect one, right? You just have it all on me. Chatting, Never been like this. That's okay, though. you know what? I hate you so much. I hate you too. I hate so much that I can stop loving you. I love you, baby. So much. I love you so much. I love you so much. pé wọ́n lè mi gbé ọmọ àlè wá sínú ilé àwọn. máa wo mi sá. ẹni bá wo títí. mi láìpẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹbí ẹni bá wo títí. àti máa fà tọ́ pàtìlẹ́jẹ́ o. gọ̀ má sọ fẹ́ sẹ́fẹ̀tà pé gọ̀ ah ìwọ ló ṣe ń fira gbọkùnrin. ó ti extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ǹ sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹ pé it's coming létà o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé yín kan ni. tí yín ni ó kàn tí lẹ́yìn ni kàn ẹlẹ́nu òṣì. àmínà. ó lè fẹ́ fẹ́ni kẹsàn-án tó fún ọmọ ẹ̀ta àbẹ́yẹ̀ ọ̀kan lẹ fẹ́. Ah, mẹ́tẹ̀ẹ̀ta náà kò ṣé torí pé àwọn náà bí mi ń sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́ dẹ̀ má fifty ẹ fún mi fífi àwọn àdúgbò kàdé nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà lè. kò wá ní ìdùn mí nígbà tẹ́yìn náà sí ilé ọkọ̀ báwo lè fẹ́ mọ ilé ọkọ̀ tó mi ò ní gbàgbọ́ ẹ̀. ó máa accept ẹ ní kí ló dé wọlé ó máa accept ẹ she must leave this house. ẹ jẹ ẹ wọ ẹ kọjú ìgbà ẹ wọ ẹ wà jẹ mi gà nani nani ohun tó ní nani nani nani o yẹ o ọkọ rere nítorí pé ó ṣọ̀wọ́n o ó ṣọ̀wọ́n o ọkọ rere ṣọ̀wọ́n o mo ló ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n o ọkọ rere ṣọ̀wọ́n o ó wọ́n lóde yé ó wọ́n lóde ọkọ rere ó wọ́n lóde má sí o ó wọ́n lóde ọkọ rere o ó wọ́n lóde kò má sí o. nani nani nani ohun tó ní nani nani nani o yóò ọkọ rere torí kò ṣọ̀wọ́n o ó ṣọ̀wọ́n o ọkọ rere ṣọ̀wọ́n mo ló ṣọ̀wọ́n.